قل أنبئكم بخير من ذلك للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين تقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة وأزواج مطهرة ورضوان من الله والله بشير بالعباد الله كل أي يا محمد لقومك ìrẹ Muhammad sọ fún àwọn ìjọ rẹ. àbàbàrà kún láì ní ìsàrí kún. ònàbí òkun ọ̀bírù kún kí n fún yín nírò ìwọ̀n tó lóore jù ládùn. àlùmọ̀kúrú àlùmọ̀kúrú nílẹ̀ sàwádìí. ìwọ̀n tó lóore jù fún yín ju gbígbádùn ìyàwó lọ ju gbígbádùn ọmọ lọ ju gbígbádùn dúkìá lọ àti nǹkan àti ẹṣin àti ẹran ọ̀sìn àti oko ìrìn ànábì sọ fún wọn wípé ẹ jẹ́ kí n fún yín ní ìrò ohun tó lóore ju àwọn ìpàdé lọ. ìfọ̀hánù tẹ̀kùrì rẹ̀ irun tánú sọ̀sọ́lá ń tọ́lọ̀ ní kan sọ yẹn oúnjẹ ìsìlámù tẹ̀kẹ́rẹ́ láti lè fi rin lẹ̀ ní. kìí ṣe béèrè sáwà wọn sọ pé náà àwọn fẹ́ gbọ́ àbí wọn sọ pé àwọn fẹ́ gbọ́ ọlọ́run máa sọ nǹkan tó tẹ̀sí tún lóore ju ìgbádùn àwọn nǹkan wọ̀nyẹn lọ ọlọ́run sì máa sọ ni wọ́n sọ wípé àgbọ́yé mẹ́yẹ ìwà àgbọ́yé tàkàrí ìrò ni láti fi rinlẹ̀ kì í béèrè pé yẹn fẹ́ béèrè táwọn èsì lórí ẹ̀. أنبئكم بخير من ذلكم للذين تقوا ọlọ́run bá wá ní àdéhùn ànábì sallallahu alaihi wa sallam sọ fún àwọn ọjọ́ rẹ pé kí n fún yín nírò èyí tó lóore ju gbogbo àwọn nǹkan gbádùn ọyàn lọ ti ń bẹ fún lèlẹ́dí lẹ́tàkọ́ ẹ̀ àwọn ẹni tí wọ́n ń páyà ẹ̀bọ̀ ẹ̀bọ̀ máa dà. a sọ fún wa yìí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátá náà lè torí ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n bọ́ èèyàn bá kú lórí ẹ̀ lórí ìwúgbọ̀ ọ̀hún. ọmọ yìí ojú ti jẹ òrùlá ìfọ̀ bọ́dídọ́ òrùlá dọ̀là àlàmbà ìjà. Sọlọ́mọ bá sọ wípé ìdánlọ́ àláyà fèrò áyùn òṣèrọ́ kàbí yìí. Ọwọ́ àláyà Ọ ya من ذلك ويكفر من يشاء فلي تدعي الله سبحانه اللهم إن الله قد أجر لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ẹbọ Ọlọ́run lọrun ní forí ẹjì bàbá tẹ Ọlọ́run ṣùgbọ́n tí ọba tẹ bọ Ọlọ́run lè ṣàforíjì ẹfẹni tó bá fẹ́ ẹni tó bá lọ fi nǹkan mí kejì Ọlọ́run ọba nínú ìjọ rẹ ah ó ń sọ ọmọ àti sọnù ibi tó sọnù sí gan bá a bá pè é kò tẹ̀ torí jìnnà jìnnà lọ́sọ̀ọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá téèyàn máa ń dá kò tó ká sọ pé kì í ṣe mùsùlùmí mọ́ ẹni tó ń ṣe sìnà mùsùlùmí nì ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ kẹ̀sì kù a máa sọ fún un pé ó fa abẹ́rẹ́ sí nígbà tí ọ̀rẹ́ òfin lè pè ẹni tí ń mutí mùsùlùmí nì ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ dínkù á sọ fún ni pé kọ́ pa ọtí sí i sígbàgbọ́ rẹ̀ ó tún padà pé bẹ́ẹ̀ náà lẹni tó ń parọ́ abẹ́ni tí ń ṣe jàmbá abẹ́ni tí ń jowó èlé abẹ́ni tí ń gbowó bọ̀nu ẹni tí ń ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá yẹn tó yàtọ̀ fẹ́ bọ onígbàgbọ́ ni ṣùgbọ́n ìmọ̀ọ́nì rẹ̀ dínkù á ní kó síwọ́ níbi àwọn ìwà pálapàla yẹn kí gbàgbọ́ rẹ̀ ó fi pé ṣùgbẹ́ bọ́ àyàn tó mi ò téèyàn bá kú lórí ẹ ọ̀rọ̀ ìyẹn lé oníwájú ọlọ́run bá sùhánà tọ́lọ́run fi wá sọ fún àtẹ́bí sọ́lọ́lọ́ àlùfẹ́lá títí àní sọ fún àwọn ọ̀jọ́ ẹ̀. ọ̀nàbí òkun bí káyìí ní sàlìkún nílẹ̀ yìí mẹ́tọ́tọ́. ẹ máa fún yín nírò ihun tó lóore ju gbogbo àwọn ìgbádùn ayé yẹn lọ ti ń bẹ fún àwọn ẹni tó ṣe pé ìtàkọ́ ò ìtàkọ́ ṣeríkà àwọn ẹni tí wọ́n bẹ̀rọ ìfin kan bíi kejì ọlọ́run bá nù ìjọsìn irú ohun tí wọ́n máa ní lọ́dọ̀ ọlọ́run bá tó lóore fún gbogbo adùn ayé lọ. wọ́n lè jẹ́ làbárì fún mọ́tàdá tó ti ṣáájú tẹ́lẹ̀. Làbárì nìyí. A sì rí mọ́tàdá ká tó rí làbárì káwọn onígbèwú ìpínlẹ̀ ọ̀rọ̀ làárí ká tó ríro tí ó tẹ̀lé sáńpẹ̀ ní làbárè ẹ̀rí ní bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá wọn jannatu mubtada nìyẹn torí ẹ̀ńdà yẹn òun ló ń pè ní ṣíbù jumla fún àwọn adájọ́ ọlọ́mọ kéwù alábi járí àti ohun tí ó fi fún ní wọ́n tẹ̀lé nísàlẹ̀ ohun tó máa fún wọ́n tẹ̀lé nísàlẹ̀ wọ́n máa ń pè ní ṣíbù jumla wọn a máa wà nípò làbárè bẹ́ẹ̀ náà ni wọ́n ta tún pè ní zọ́ọ̀fù irú àyíǹda nísìn zọ́ọ̀fù ni wọ́n pè ní zọ́ọ̀fù makan ààyè ló túmọ̀ àyíǹda rọ́bìhìm lọ́dọ̀ ẹlẹ́dàá wọn. kẹ́ńdà tó ń tẹ̀gìrì ní ntàdé àlànà. wọ́n bẹ̀rẹ̀ pé àyíǹda rọ́bìhìm ọjẹ́ làbárè ìróni mọ̀kọ́sàmù tàgbé síwájú wọ́n sì wá múfìlì ọ̀rọ̀ rẹ̀ wá òun náà ní jannatun. jannatun tajiri min tahtiha al-anhar. àní bẹ àwọn ẹni tí wọ́n ẹ bọ́ tó ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ wọn ń bẹ fún ọ lọ́dọ̀ ẹlẹ́dàá wọn àwọn àlùjànnà kan tó ṣe yí pé àwọn ọ̀dọ́ máa sàn lábẹ́ rẹ̀. khalidina aynu qadirina al-khulud. ẹ àwọn ènìyàn kọ́ kọ́ọ̀lì díì wọ́n á gbére sínú àlùjànnà yẹn ìyẹn ni pé ọ̀kọ́ dàrí náà olóòlù àbá kádàrà pé kọ́ gbére sínú ẹ̀ fún wọn. Bíyà ìjọ́dà lúhà wá síwájú mo lọ ọ̀rọ̀ tó. Ìyẹn ni pé tó bá ti wà àlùjànnà yẹn wá gbére sínú ẹ ni torí kíni torí pé wọ́n páyà ọlọ́run ọba sùhánà ọ̀tá lá wọn ò kẹkẹ kéjì rẹ fi sọ̀rọ̀. ìgbàdà olúwa wá sí wàjọ mùtọ ọ̀rọ̀ tó. nínú kẹjọ wa wà fún wọn lálùjẹ náà yẹn òun náà ni àwọn ìyàwó mùtọ àárọ̀ tó ń ta fún àwọn ìyàwó náà mọ́. nínú ẹ̀ háìlì ọ̀dá ìrìlì. àwọn obìnrin ò ní sàlejò. nínú ìsẹ́kìrì. àti nǹkan mímí mọ́ yóò sẹ̀kì dárò ewu tá a lè sọ pé ìrìn ni tí máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin ẹ̀rí ẹni ọba níyàwó kan ẹ̀ ọ̀tún wọ́n jọ máa kájọ òun àti ìyàwó rẹ̀ ọba fẹ́ sàlẹ̀ ẹ̀ wá láwọn omi àlùjẹ́ náà rí bẹ́ẹ̀ o ọ̀kọ̀já pé ọ́ sàlẹ̀ ti tọ́ máa kájọ pé níwọ̀n àgbọ̀ lóde fún lílé ọjọ́ méje àbíjọ́ márùn-ún àbíjọ́ mẹ́ta kódà bójú ń jọ kàn torí ìdírísí ti bọ́lá ọba àlekẹ́ láti dá wa. Òwúrò ní inú nǹkan amúgbà ilé olóòfẹ́lú mọ́tínú. Ẹ ló fi bẹ́ẹ̀ tó ṣe pé ojoojúmọ́ nìyí yìí. A fẹ́ máa rí ara lé rẹ̀. Ẹ ló ní ìjọ kẹta rí. Fúnmi bá wá ṣàlejò wàhálà dé. Ṣùgbọ́n láwùjọ ṣe omi ò ní ṣàlejò. Ọlọ́run ti fọ àwọn obìnrin mọ́ àwọn ìyàwó tá a fẹ́ lọ́run insha Allah. Ọlọ́run dọ́kùnjẹ́ àwọn tó sórí ẹ̀sìn rẹ̀ á sì fọ ọmọ wọn oníṣàlejò àti gbogbo àwọn ìrìn míì tí máa ń ṣẹlẹ̀ sóbìnrin tí ẹ̀mí yẹn máa ń kọ̀ ká gbóbìnrin mi nì ó lè lóhùn fọmọ lọ́yàn yóò bá gbogbo ní ọmú báyìí yóò kú sí gbogbo bí aṣọ níbi ọmọ àrùn sí i àbí ó ń gbọ́mọ dání ọmọ ayàgbẹ́ sí gbogbo aṣọ òdúwó yẹn fún kẹ́kẹ́ àlè pé ìrìn rìn ni kò ní ṣẹlẹ̀ sáwọn òní sí wọ́n máa wà fáwọn ẹni tí wọ́n fáyẹ̀ ẹ̀bọ tí wọ́n ṣẹbọ sọ́lọ́run ọba sùpánà nígbà tí wọ́n bá wà lùfẹ́ náà. wàrí bí wàá nù ọlọ́ọ̀yìn. nínú tí mo tún wá kan lálejò náà òun nìyọnu ìyọnu tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tọ̀dọ̀ rẹ̀ wá. wọ́n ní sẹ́rí ra yẹn ra ni.

kọjá lòkọtáàlì èdè méjì ni káàlì fi kéwú. ìyẹn ni pé ìyọnu tó tóbi ìyọnu tó pọ̀ ìbẹ fún àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń sẹ́wọ́ tó lọ́wọ́ bá. tí wọ́n rí fún àlùjẹ́nẹ̀ àti ìyàwó tá a yẹn wọ́n á lọ́dọ̀ ọlọ́wọ́ bá sùhánà. wọ́n lọ ọ̀rùn bá sí ìrọ̀rùn mẹ́rin ìbá. torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní. Bàṣírò ìtumọ̀ rẹ̀ ní pé àlìmú ọ̀. Ó nímọ̀ nípa gbogbo àwọn ẹrú rẹ̀ o. Ó nímọ̀ nípa gbogbo àwọn ẹrú rẹ̀ o. Yóò wá sẹ̀ kálukú ní ẹ̀sẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe níṣẹ́. Kò ní dí. Bẹ́ẹ̀ dẹ̀ ti ní ọlọ́run ọmọ ní sábò ti fẹ́ pẹ̀lú tẹ́lẹ̀ ẹ̀ bá الذين يقولون ربنا إنا آمنا فاغفر لنا ذنوبنا عذاب الذين الذين يقولون يا ربنا إننا إننا آمنا فأبذل لنا جنوبنا وقنا عذاب الذين يجيرون نعجو أو بدل من الذين قبلهم ìyẹn jẹ́ ìròyìn tá a sọ pé ìlẹ̀dí rẹ̀ tàkọ́ àwọn tí wọ́n páyà ìṣẹ̀bọ̀ sọ́lọ́wọ́n bá ọlọ́run wá fẹ́ àwọn ènìyàn wá káfí lè káwọn ẹbí lè wà nínú ẹbí tí yóò rí ohun tó lóore ju yòròyòrò ayé lọ bí àlùjànnà káwa náà fi lè wà nínú ẹni tí ó rí tí ó rí ohun tí ó dáa ju gbogbo ìgbádùn ẹ̀yìn tí ọ̀sìn ni ìyàwó ni ọmọ ni irúbìnrin àtòwótọ́pọ̀ ni káàlì wà mẹ́ tí ó ní àwọn kan tó lórí ìjà àwọn kẹ̀yìn lọ níjọba ìdàlùkẹ́yàmọ̀ tí ìsìn àlùjẹ́nà tí ìsìn ìyàwó dáa ti fọ̀ kúrò nínú dọ̀tí àti yọ̀nà ọlọ́run ọba sùhánẹ̀ ìròyìn wo láàdì àwọn ìròyìn náà dị? yẹ̀kúlù náyà ìròyìn táàdì lẹ́yìn tá a ti bẹ̀rù ọlọ́run ọba sùhánà tá a fi nǹkan ìkejì rẹ̀ nínú ìjọsìn a sì ń sin ọlọ́run ọba nìkan ìròyìn a àwọn ẹni yẹn ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ ní pé. wọ́n máa sọ wípé wọ́n lọ́wọ́ bẹ lẹ́dàá wa dádájú àwa nígbàgbọ́. wọ́n bí rọ̀ súwó lékà lódodo. Adẹ̀gbà ìránṣẹ́ rẹ lódodo lórí bẹ́ẹ̀. Wàtúmìrí lánàá tòló bẹ̀rẹ̀. Lórí bẹ́ẹ̀ forí jì wá o. Wàtí ẹ̀nà àdáàbà ẹ̀nà. Bọ̀ wá sọ wa. Májà wọlé o. Kò sóore tó sóore. Bí kéèyàn wà lójú náà. Kò sí láburú gbogbo láburú ju kéèyàn wọlé lọ. Ọlọ́sàn májà wọlé o. Wọ́n fi ẹgbẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ yìí sáà ní ájà àwọn ẹni àwọn àni ọmọ abẹ lọ́wọ́ pé ọlọ́run wa nígbàgbọ́ àti gbàgbọ́ nìyẹn fi tọrọ ìyá máa fi ímọ́ọ̀nì tọrọ ọlọ́run ó sì gbà nínú kẹ̀mí yẹn lè fi bẹ́ lọ́hùn òun ni kéèyàn sọ wípé ọlọ́run ò dákun wo ìgbàgbọ́ tí mo ní báwọn ẹni yìí gbé fi bẹ́ lọ́hùn pé ìwọ ọlọ́run ẹlẹ́dàá wa àwa mà nígbàgbọ́ ànígbàgbọ́ o síwọ ọlọ́run àti ànígbàgbọ́ tó jíṣẹ́ rẹ̀ torí bẹ́ẹ̀ orí tiwa eléyàwó àánú kiri o àtàwọ́sọ́l ẹlẹ́mọ̀ṣòro ìfi àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́ọ̀bà sùhánà èyí tó bá ṣẹ̀rí àwọn kéèyàn fi kí mọ́ níbẹ̀ lọ kí ọlọ́run ò dákùnbàwọ́ lágbàgbọ́ tá a ní sàtẹ́bì àgbàdo àwa àforíjì wa ìyẹn lè fi sọ̀rọ̀ ìyẹn lè fi ṣẹ́ dáadáa sọ̀rọ̀ ìjẹ́wọ́ ẹ̀sìn ìyẹn lè fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nàbí ọ̀la yìí yóò nù àlejò sọ̀lá sọ̀lá ọ̀nùmọ́tà bó ṣe fi ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bó ṣe fi tọrọ. Sọ̀kìlà ìlàhà ìlà àṣà. Ọ̀dọ́nùn ìsà àbámúgà dìbà wọ̀sán àlà yẹ̀kìdìrọ̀ àlẹ́ àǹkọ́ la ìlàhà ìlà àṣà. سبحانك إني كنت من الظالمين ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ alẹ́ ti bẹ̀ lọ. Nabi Allah Yunus alayhi salatu wa salam nígbà tí wọ́n tí wọ́n wọnú ọkọ̀ ojú omi abẹ́kùn sàlà ìṣe tí wọ́n ní kí wọ́n wádìí pé kálọ́dẹ́sẹ̀ abẹ́lá yóò nù sàlẹ̀ ìfọláfẹ́sàlà wọ́n ní àwọn wọ́n ti jù wọ́n sínú ọkọ̀ wọ́n á lọ bọ́ sínú ẹja òkùnkùn ẹja òkùnkùn odò. wọ́n ẹ̀dá bí sùlùmọ́ ti àlà ìlà ìlà. níbẹ̀ ibẹ̀ wọ́n ti wá bẹ ọlọ́run nínú òkùnkùn tó kùnkùn yẹn pé Allah ilaha illa anta ọ̀sẹ̀ ni tọ́lẹ̀ tọ́ sí jọ̀dún lọ́dọ̀ àti ọlọ́wọ́ bá dẹ̀. Bá ànáka yìí ní kòńdó mìíràn sọ yìí. Torí bẹ́ẹ̀ mímọ́ fún ọlọ́wọ́ bá dádájú ènìyàn náà wà ní ẹni tó ń ṣàbòsí alábòsí ni mo jẹ́ o. Bómi ẹ̀fẹ́ nù kẹta lè fi bẹ́ lọ́hùn. Ìjẹ́wọ́ ẹ̀tẹ̀ wà bẹ́ẹ̀. Ṣé ọlọ́run mi ti ní ìdáadáa kò kìíní o? ẹ má jà gbàgbé afọ́fá lè fi gbàgbọ́ wa bẹ́ẹ̀ lọ. kí ọlọ́run sàkó wọn lágbàgbọ́ tí mo ní sàtìmẹ́lì máa forí jì mí báwọn ẹni yìí pèsè tọrọ yìí. iṣẹ́ olóore a lè fi bẹ́ẹ̀ lọ àwọn ẹni mẹ́ta fẹ́ máa ń bẹ̀ tí wọ́n kó ní ìkòtò. àwọn náà wá sọ pé ẹwo kẹwo rẹ̀ ilẹ̀ sì sùn. wọ́n kó ní ìkòtò àpáta bá yíbò wọn wọn ò lè jáde wọn láàrin wọn ní ọ̀dọ́ afẹ́fẹ́ wo kẹ́ wọlé kò sí mo tó lè la yìí nínú ọ̀gbun tẹ́ wá yìí àbí kòtò tẹ́ wá yìí àyàfi kálukú tẹ̀sí ní ìfẹ́ dáadáa kọ̀ọ̀kan tó ṣe tó fi bẹ́ lọ. ààrẹ tó ṣe dáadáa tó fi rẹ̀ ọmọ tó ya kí ni òbí òun ó ṣe ní mojúrí rẹ̀ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ọ̀rọ̀ náà gbé gbá ọ́ inú nǹkan tọ́lọ́run fi làwọn ẹni yẹn ìkẹ́nu wọn ti dáadáa tó fi rẹ̀ kí ni dáadáa yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni òun bí òun ní òun máa wá jíjẹ nínú lọ fún wọn òun wá pẹ́ kó ń tó lé ìgbà tó ń wó fi dé àwọn méjì. ìṣe tí òun kẹ̀dẹ̀rẹ́ òun èyí jẹun ṣáájú wọn sára bí sí òkan mọ̀ ó lóun wá rò pé òun ní jí àwọn ọ̀rẹ́ àti bàbá yìí o òun wá tó ń béèrè wọn pé títí tí wọ́n fi jí àti nínú àpọ́nlé tá a máa ń pe fóònù ọ̀kẹ́ nú ẹ̀ nìyẹn ọmọ mi yẹ ẹ̀rẹ̀ wọ́n ní bàbá sùn lé ó sì tún lẹ́kùn gbàgbàgbàgbà bàbá ẹ dìde a. wọ́n sì wá lóun ti dáadáa tó ń bí ní wàláhì kò ti dáadáa sí. ọwọ́ adó oúnjẹ dání ọbẹ̀ ẹ̀ sì ní retí jíjí àwọn òbí rẹ̀ méjèèjì. wọ́n kọ́ wọn ò o. òun náà sì láwọn ọmọ kéékèèké tó yẹ kó fún lóúnjẹ ọ̀yẹ́ tó wò ó. àwọn yẹn ti pariwo pé sàwa ní jẹun ni. ó sì gbèsè dání pé àníṣe ìṣesí kódà àwọn ọmọ mi ò ní jẹun ṣáájú àwọn bàbá yìí wá padà jù wọn wá jẹun ẹ má jẹ agbàdo pa sọ pé òun náà jẹ kan lára àwọn ẹni tí wọn wà ní òkòtò wọn wà ní ìwọ tó bá yẹ pé òun tóun sì yẹn dáadáa ni ọyá àlàwà ní òkòtò yìí àpáta tó gbòòn ọmọlẹ̀ mọnú òkòtò bá rọra tún díẹ̀ ṣùgbọ́n wọn ọlá ń kà ní àtijáde ẹ rẹ nìkejì ìyẹn bá ní òun tóun obìnrin kan bẹ̀ lọ́wọ́ òun lójú ẹ̀rì òun wá lé títí fá olórí yẹ ọ̀dà ọ̀hún débi tí fá wá dọ̀kun tó kàn yẹn ẹ̀ ọ̀pá nǹkan àdídé ní ìjọba ní à ìwọ̀n táwọn wá láti jọ yìí lọ padà bọ́ sí rọrùn kí ló ní ìdí olóhùn ní ìdìrẹ̀ lọ à ẹ kò lè nírìn ọ lọ́wọ́ ṣùgbọ́n ohun tá à ń sọ láti jọ ìbò ni ìyẹn bá ní ẹbí náà lára ti ní wọn yìí ǹtọ́ ọba dẹ́wọ́ ọba dẹ́wọ́ ọba ti bẹ́ẹ̀ ó fún ní nǹkan tó ní ìdí ìjẹ́ kí wọ́n múra kí wọ́n dẹ́ nǹkan wò ìyẹn wá sọ wípé ìwọ lágbájá obìnrin yẹn sọ bẹ́ẹ̀ fún ìtẹ̀kẹ́lá òòyà àbẹ̀rù ọlọ́run láàbẹ̀ fún galkhata ẹ̀ láàbẹ̀ hàpẹ̀ bẹ́ẹ̀ yọ òrùka àfi ọwọ́ tó bá yẹ kó fi sí ni ó fi sí o ẹ̀rí wọ́n ní bíbẹ̀rù ọlọ́run ti kó sí mu lẹ́nu ni ẹ̀ òun bá sì yọ̀ǹda rẹ̀ àti gbogbo nǹkan tó ń kó fún kí wọ́n máa lọ lọ́fẹ̀ẹ́ òun ò sì fẹ́ kẹ̀kẹ́ wò pẹ̀lú ẹ̀ ọlọ́run ò tó bá já sí kan sí òun ṣe yẹn òun ṣe é nítorí ọlọ́run ọba sùhánù dáadáa sí ọ̀yá àlàwà tó bí dáwà yìí kòtò yẹn bá tún sí díẹ̀ ṣùgbọ́n wọn ò láǹfààní àtijáde ẹ̀wà rẹ̀ ní kẹta òun náà ní ẹnì kan bá ti ní òun gbà wọn ṣiṣẹ́ níbi ẹ wá ṣiṣẹ́ ẹ̀rọ ṣe elégbèrè àti wọ́n sọ wípé àbí àwọn tó ń kọ́ sọ pé kí ẹ wá kí ẹ wá sẹ́kù tí wọ́n ní wọ́n fẹ́ tí wọ́n máa ń ní àbí wọ́n ti ṣe ẹ̀fẹ́ àdúgbò màlẹ́ àìsábà roko débi pa mọ́ bí wọ́n ti ṣe tí wọ́n julẹ̀ ní wọ́n jù wọ́n sọ pé ibi tí wọ́n jù dé nìyí o ibi tí wọ́n ní ojú délé tó fi gba yìí o ọba ti díẹ̀ wọ́n wá háwó fáwọn yẹn rọ̀lẹ́ òun náà bá ní wọ́n gbà wọn táwọn yẹn gbà yẹn ní àà ó ní ohun tó ń ṣe ohun tó ń ṣe lọ́gbà o ọba bínú kọ owó lè ọlọ́ sí ẹ ẹ̀rí ìyẹn wá ní òun ò ní jẹ aráàmù owó lòun owó rẹ yẹn ọba ti ṣe investment òfin bá dá bí à ń sin nǹkan ọ̀sìn à ń sin òfin bá dá lẹ̀ ó ní pé kí ní ẹgẹ́rẹ́ gẹ̀jígẹ̀ ó ti kẹ́ńlá nígbà bí àwa jẹ ẹlẹ́jì ọ̀sán ọba dé ó ní owó tí òun jẹ lọ́lọ́run wa ìyẹn bá ní gbogbo nǹkan pọ̀ nílẹ̀ yìí wọ̀ lórí òun má fi mu sí ẹ̀yẹ mọ̀ ń kówó owó òde lòun ní ìdìlẹ̀ àníwọ̀ lórí lọ́ba ti bẹ́ẹ̀ lọ́ba kó o fún lọ́ba dé lọ ẹnì ẹ̀wà ẹ̀ lọ́ba yìí tóun tóun ṣe yẹn dáadáa ni tóun fi tẹ̀lé tẹ̀lé ṣe ọlọ́run dákun là wá pápákà fi sún yẹn ni ẹ̀wù wọn ti jáde ẹ̀rí inú kẹta lè fi tọrọ tuntun wí àlèfi kí imáni ìwà ìgbàgbọ́ wa tá ní sọ́lọ́hún tá ní sàtìmẹ́bì tá lè fi tọrọ. ó bẹ̀gẹ́ jẹ́ lakẹ́ ó lè ṣiṣẹ́ dáadáa wa bíi àwọn ẹni mẹ́ta a lè fi tọrọ. ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ a lè fi tọrọ. èèyàn sì tún lè lọ bá ẹni tí yẹn bá rí bí ẹni rẹ ni kí yẹn sọ pé bẹ́ẹ̀ lọ́hùn fún un. kájọ àyẹ̀bá gbà ẹnìyàn mí ìríra rẹ̀ síbákan ó wá bẹ́ẹ̀ ni kó má rẹ̀ rárẹ̀ bí bá kẹta à ìwọ òsì gbádùn ọ̀dọ̀ alátijọ́ yìí ọ̀ lọ bèèrè àwọn tá a ti ṣe fún mi tó ti gbà ọ yẹ kí wọn náà wà òun ló jẹ ọmọ ọmọ aláàrẹ káàkiri ní ẹ̀ má di orí bẹ́ẹ̀ tó bá gbà gan ẹ̀rọ ọmọ abà yẹn ẹ̀sìn yẹn bá rí pẹ́ ní yẹn lè sọ pé lágbájá bẹ́ẹ̀ lọ́hùn fún mi ọlọ́run ó sì gbà. tó nípa bẹ́ẹ̀ ìròyìn àwọn ènìyàn òun ní í ẹ̀yin àwọn tó páyà ẹ̀bọ tí wọ́n ṣẹbọ sọ́lọ́run ọba sùhánà wọ́n máa bẹ lóhùn pé ọlọ́run bẹ lẹ́dàá wàhálà nígbàgbọ́ sí ẹ anígbàgbọ́ tó ti sẹ́ rẹ fagófinrin lànà ronú bàrà orí ẹsẹ̀ wa jù wá ọ̀sùn rẹ̀ àgbààgbà ó sọ wa sì yá náà ètò ìròyìn wọn. wàlìmú fìkínà. wàlìmú fìkínà ẹ̀rí inú ìròyìn wọn òun ni sí àwọn ènìyàn ọyá. àwọn ènìyàn àtọ́nìrí náà ni wọ́n ìròyìn wọn táwa náà mú káàbá ń rẹ kàn àròjẹ náà tá ròyìn náà tó dáa jayé lọ sí ìlú tó wà tó àlè táwọn rẹ̀ àwọn obìnrin tó mọ̀ yẹn tí wọ́n yàtọ̀ tẹ́fẹ́ táwọn òfin ayé táwọn rẹ̀ kẹyọ́nù ọlọ́run ọba tí bínú kẹ̀kẹ́ òní gbẹ̀yìn ẹ̀ mọ́ ìròyìn táàdì lẹ́yìn ìgbà ń fi ímánì wà bẹ́ẹ̀ lọ́hùn ìròyìn táàdì ni ìròyìn sọ́bùrù àwọn ènìyàn kọ́ àtọ́ọ̀bì ìrìnà ni wọ́n. wọ́n máa ṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́run ọba bákan náà wọn a máa ṣe sùúrù kó níbi ìyapa ọlọ́run náà tù ìròyìn lọ́jẹ́ fáwọn ẹni tí ọ̀rá lè jẹ́ náà yẹn ó bọ̀ wá. sọ́bùrù mẹ́ta ni sùúrù ìṣe sùúrù alátọ́à lórí ìtẹ̀lé tọ́lọ́run ọba sùúrù ni torí kò rọrùn ẹ wo báwẹ̀ tágbà yìí kò rọrùn ẹlòmíì nìgẹ́ ṣe lóúnjẹ kàkàrò ṣùgbọ́n tó bá ti lọ tó bọ̀ kíkọ́ ra bisikíìtì kíkọ́ rẹ̀ pa nítorí ọ̀dà àwọn obìnrin. bí bí bí ṣe ń pọ̀ tún jẹ yóò máa tún sọ wá láàfin àgbo. àkínyẹ̀ wá ti súnbẹ̀ pé ọlọ́run la fẹ́ sí à sùúrù ni o. ìṣe sùúrù anilè máa sì yá sí kó níbi ìyapa ọlọ́run. tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwẹ̀ tó dé. èyí ká ṣàgbèrè aráàmù ọ̀dà kéèyàn máa yàn lé ni béèyàn bá níyàwó ẹyọ kan bí ọba ká lẹ́nu kọ́fẹ́ kejì bí kejì ọba ká lẹ́nu kọ́fẹ́ kẹta bí kẹta ọba ká lẹ́nu kọ́fẹ́ kẹrin ló bá tán ṣùgbọ́n kí ẹ tó wá ní àwọn àdógbò sì kàn èèwọ̀ ni. ẹ wá wo ẹ wá wo Ramadan déèyàn ò sì gbọ́dọ̀ ṣe èèwọ̀ aláàlejò èèyàn tó ní ṣe lọ́sùn kò ní sì fà sùúrù ni o sùúrù ni o èèyàn ní sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ yìí sì rẹ̀ lórí lọ́rùn tẹ́lẹ̀ èèyàn ní sèké gbogbo àwọn ọ̀bàjẹ́ èèyàn máa máa sọ́ra fún ṣé sùúrù kò ní bí ìyàpọ̀ ọlọ́run ọba sùúrù sùúrù kẹta òun náà ní ṣe sùúrù alẹ́ ìdàlá lórí àdánwò ọláyà àdánwò lè bí fa òyìnbí kí ẹ máa fi rí panú kí èsì pé òṣòjẹ lé e ẹlòmíì bá ti wà yín lẹ́sìn ó ní ohun tó lè fi sinú di táwọn ẹ̀ka di mẹ́wàá ṣùgbọ́n sì mẹ́lẹ́ tó wá lè sọ pé wọ́n yọ jáde òun lọ rẹ̀ lọ́jẹ́ sòrò ni ni wọ́n ti máa ń pe oṣù rọmọdán ni ṣáàrò sọ́bùrì oṣù sùúrù torí gbogbo rẹ sùúrù mẹ́tẹ̀ẹ̀ta ní mẹ́nu gbígbàwẹ̀ kí ẹni wàá pe sùúrù ni ẹsẹ̀ rẹ̀ ò ní ẹgbẹ́ kò lóṣùwọ̀n àmúdíwọ̀n rẹ̀ lọ́lọ́wọ́n bá sọ ibi ìdààmú ayé wa ká sọ́ọ̀dì ewu àjọhún bẹ̀rọ èrè ìbáàbẹ̀. ọlọ́run àwọn tó bá ti sùúrù nìyí adẹ̀sí máa pé ládàá wọn fún wọn tí ò ní ṣe sùn. nípa bẹ́ẹ̀ nínú ìròyìn tí ó wà fáwọn ẹni tí ó wà lójẹ́ náà tí wọ́n fẹ́ obìnrin ta fọ̀mọ́ tí wọ́n torí yọnú ọlọ́run ọba lẹ́yìn pé wọ́n bẹ lọ́run ọba pẹ̀lú ìmánì wọn wọ́n á fi sùúrù. wọ́n á tún sòdodo nínú ìgbàgbọ́ òdodo dọwọ́ wa o afáwọn abdullahi bin masoud rọdí allahu ta'ala anhu wa abudọ wọn là nẹbi sọlọ wọn àlùfẹlẹ tó yí wa yí pé aleikum bisirri ọdọwọ yẹn máa sòrótọ o. فإن الصدق يهدي إلى البر torí òdodo nìyí ọmọ bá fi yẹn mọ ní dáadáa ni wàá tẹlẹ tẹlẹ wa àti ibi dáadáa rẹ nìyí o yahdi ila al-jannah àmì ẹ̀mọ́ ní al-jannah. èèyàn oníyé máa sọ òdodo tí ó dẹ̀ máa tọ́pa òdodo hatta yuktaba inda Allah as-siddiqa tí wọ́n fi kàkọ́ọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé olódodo yẹn yẹn lẹ́nu àwọn ni ẹsọra yín pẹ̀lú rọ ẹsọra yín pẹ̀lú rọ ah torí rọdì yìí asọyẹdì kò kí ni o ẹrẹ ń tọ́ba gbádùn rọ kò sí láburú tí ò ní rọ lọ́rùn bọ́ pààyàn sójú kọ́ sọ pé òun kò lọ bọ́ sàgbèrè òun tí ò rí rẹ̀ yìí tí wọ́n ti ń béèrè lọ́wọ́ àdébí sọ́lọ́ lọ́wọ́ àdébí tí mo bìdí lè yọ pàrọ̀ á ah, òjijì ọlọ́run ní rọ mo bìdí ọ̀gọ̀rọ̀ pàrọ̀. irọ́ aṣọ yẹn di kòkì ẹni tó bá dẹ̀ ṣe kòkì ni a ti bẹ̀ wọ́n náà èèyàn níye máa parọ́ tí wọ́n á fi kàkọ́ọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó parọ́ gbà. torí bẹ́ẹ̀ òdodo dọ̀wọ̀ wá ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ rọ ọlọ́run bàbá ọba tó lójú orí là ọlọ́run tí gbàjà lè mẹ́rin jẹ́ pé dákun làmí àwọn ènìyàn fẹ́ sinmi ń sùdà ẹnìyàn bá rí bọ́sá bẹ́ẹ̀lẹ̀ fún tòṣì ní ìbàyẹ̀ tí ẹnu ọ̀nà ilé wa bẹ́ẹ̀ ni ẹnì kan náà yá bọ́sá bẹ́ẹ̀lẹ̀ fún ìyẹn sì ń sáfẹ́ sọ́fẹ́ sí ìyẹn sùdà ìyẹn bá dẹ̀ kọ́ síbẹ̀ ẹ̀rọ ìyẹn bọ́ bẹ́ẹ̀ ẹni tí ń wà yẹn bá wọnú lẹ́yìn lẹ́ẹ̀kẹ́ náà bá bẹ̀rẹ̀ pé lágbájá yìí kọ́ ọ̀nà bí ìmòrì tó ságbà olóògùn ní lábẹ́lẹ̀ òun ní lẹ́yìn lẹ́kùn yìí. ìyẹn ni sọ ọmọ ohun tó ń sọ báyìí òun lé ẹ̀kún fẹ́ ṣe ní sùtá lẹ́kùn tó wá wà lẹ́nu ọ̀nà bí ìdí ojú oṣù ọ̀dà yóò fọ ọmọ ohun tó ń sọ ọba torí ìparọ́ nìyí ó jẹ́ àmì kan àmì tá a fi máa mọ̀ pé lójú méjì lè kùnẹ́sì kí mùnàfíkì dẹ̀ ní tọ́bi padà kó sínú ẹ̀mí èèyàn ọlọ́run sọ pé kí ni ìdálẹ́ mùnàfíkì. síbi àwọn olójú méjì nìyí tọ́bẹ̀ ṣe lú ìsàlẹ̀ náà wọ́n wà. àwọn yẹn ní ìsàlẹ̀ náà wọ́n dẹ̀ sì máa wà. ó lè rí alátìlẹyìn fún ọ. àwọn ló fa alànàbì sallallahu alaihi wasallam ẹnu hadith sí àbí ìrọ̀ ẹ̀rọ tí wọ́n gbé jáde wọn là nẹbi sọlọ bá sọlá sọ yìí pé àmì dáàbò mọ̀kó lójú méjì lẹ́bi ìlú tó dá sọ̀rọ̀ àpárọ̀ ká sọ̀rọ̀ àfún àwa tí ṣèṣì adarí rẹ̀ ẹjẹ́ máa sọ lódò òdodo ohun tí máa ń láàyè rìn òdodo tó máa ní náà ìfọ̀kànbalẹ̀ rìn ọkàn yẹn gbé ọ̀balẹ̀ gbogbo ohun tá à ń sọ nígbà tá àwa wà wí kan ọkàn wa balẹ̀ wọ́n wáyé fáwọn wí kan lè yẹn wá ẹ̀rọ máa bàyàn kíjokíjo ni pé tí wọ́n bá dáná tó polo kiri ohun tó wù kó lè yóò dé ọkàn máa ń balẹ̀ ṣùgbọ́n irọ́ à iye méjì ni máa ń dálẹ̀ o èèyàn ẹ̀gẹ́ wọn máa gbọ̀n rí tí ẹ bá sáwọn ẹni tí wọ́n ti di ẹ sáà sí níbi irọ́ tó ṣe yí pé tọ́ ọ bá mu kò sígbà tó o mú tó o jù láyé bọ́ọ̀rọ̀ ọkọ̀ jáde ẹ̀dá kan ẹ̀já wòkè ló wì lọ́wọ́ kan ìbèkìdé báyìí ọ̀rùn ọgọ́rùn gbọ́ ẹni tí rọrẹ bá tún wá padà tóbi ó lè fàyà sàárè o àwọn tí wọn bá ń gbé rọtẹ máa ń pè ní pre full ẹ ó lè fàyà sàárè o sọyìn pé tọ́bí gbé rọ́lá lábàbù kẹ tó gbé jùlẹ̀ gbà ó báyìí gbogbo sẹ́yìn ní rọ́ọ̀dì oṣù tẹ̀lé tó fẹ́ ni bẹ́ẹ̀ jẹ́ kẹ́nu àwọn tó lè jìyà sàárè. tó nípa bẹ́ẹ̀ ìròyìn àwọn ẹni tí wọ́n wà lè jẹ́ náà tí wọ́n fẹ́ yàwó tó mọ́ tí wọ́n ó rí ọ̀nà ọlọ́run lẹ́yìn tí wọ́n ti sùúrù wọn á tún jólò lòdò nínú gbàgbọ́ wọn. wọ́n tí àwọn yóò tún máa tẹ̀lé tọ́lọ́ àlùmùtẹ̀rín náà lè láàyè wọ́n á máa tẹ̀lé tọ́lọ́ ìṣọkùnrin wọn ní ìṣobìnrin wọn ní kátókè ń bẹ̀rẹ̀ ìtẹ̀lé àwọn máa fi fún àwọn ẹni márùn ẹni àkọ́kọ́ tó ṣe pé ìtẹ̀lé rẹ̀ kò ní àbúlà ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ìtẹ̀lé tọ́lọ́run dáadáa ẹ wáyà táwọn afá àkàfọ alárẹ̀ ṣe sọ́dọ̀ àti ọlọ́ha wa àti ọ̀rọ̀sọ́l wa ó lè lè àbúrò. ẹ tẹ̀lé tọ́lọ́run. ẹ tẹ̀lé tòjíṣẹ́ àtàwọn aláṣẹ yìí òjíṣẹ́ ìtẹ̀lé kejì ìtẹ̀lé yàn lábùlà gbogbo títẹ̀ lánàbí orí ibú kò sórí ibú mẹ́ ìrọ̀tẹ̀ lánàbí kò sórí burúkú tọ́ba parọ́ lóru. bákan náà làwọn aláṣẹ nípa tàwọn aláṣẹ yẹn àáfà mẹ́mẹ́ o àwọn àáfà ni wọ́n bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sàmẹ́bí lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu náà lẹ́yìn náà làwọn aláṣẹ wa lọ́sọ́lá ni mo ka ọba ń president ń chairman ń bẹ́ńbẹ́ baálé ń bẹ́ńbẹ́ baálé èèyàn gbọ́rọ̀ sí wọn lẹ́nu nígbà tí ọba ti takò sọ lọ́wọ́ ni mo tọ́ pàṣẹ rẹ̀ ó di mélòó mẹ́rin ó ti di mẹ́rin ìkarùn òun lọ kọ́ ọ obìnrin gbọ́dọ̀ gbọ́rọ̀ kan pẹ̀lẹ́ nu Ànábì sallallahu alaihi wa sallam wọn ní tóbìnrin bá kírun wákàtí márùn rẹ̀ ó dẹ̀ ti gbàwé Ramadan bá a ti ń gbà yìí ó tún wá sọ abẹ́ rẹ̀ kò ṣàgbèrè ọkọ rẹ̀ nìkan ló fi ara rẹ̀ lẹ̀ wà á sọ àti báyìí ha ó tún wá tẹ̀ lọ́pọ̀ ẹ̀ wọ́n sọ fúnbìnrin yẹn wípé ẹnu ọ̀nà mẹ́jọ sálò jẹ́nà ní sọ̀rí tọ́gbà wọ̀ wọlé ń bẹ̀. ọbẹ̀ bí obìnrin lè tẹ̀ kọ́ ọlọ́run tó bá ń pèdè lórí àìsẹ̀ láti ọ̀pọ̀ ẹ̀. tí ọba tẹ̀ láti ọ̀pọ̀ ó lè tẹ̀ kọ́ ọlọ́run irú ìjọ kì í ó jọba àlọ́ ń gbé bọ́ lọ́run. ẹ wà arábìnrin kan máa kọjá lọ́dọ̀ nẹ́bí ń jèrè sọ́lọ́ọ̀ tóbìnrin yẹn ní bẹ́ẹ̀ ni òun ti lọ́kọ̀ èyí ọlọ́run ni ọ̀dà bóòlù ẹ̀dí á rí lọ́kọ̀ rí wọ́n ní fífi tì ní ọ̀ma ẹ̀ tó bá fún mi máa fún mi tó bá ṣe dáadáa lèmi ní ò ṣe dáadáa fún un mi ò kí àṣẹ mi ẹ̀ẹ́ ọjọ́ ọlọ́run ẹ̀ bí wọ́n ṣe rí bí ẹni yẹn ké yá lọ wọkọ rẹ̀ yẹn dáadáa o òun là lójẹ́ nà rẹ̀ òun ní nà rẹ̀ tó o bá ń ṣe dáadáa fún sínú ẹ̀ fi sùn ọ̀dẹ̀ ní àlùjẹ́ nà tó o bá ń sòdì kejì sínú ẹ̀ bá bàjẹ́ sí ọ ó rí ọ̀nà ọlọ́run. tó nípa bẹ́ẹ̀ ìròyìn àwọn ẹni tí wọ́n wà lójẹ́ náà òun ni pé kọ́ ní ìdínà ni wọ́n yà wọ́n máa tẹ̀lé tọ́lọ́wọ́n ọba lọ́kùnrin wọn lóbìnrin wọn. wọ́n á tún máa náwó wọ́n á máa ṣe sàárà oríṣi ìnáwó lọ́wọ́ àwọn àtàjẹ olórí ilé àwọn ọ̀nà ẹ̀wọ́ tọ́jú ọ̀ràn yẹn fún wa tẹ̀tẹ̀ ní ká náwó fún ìyàwó wa tọrọ àtàdédé lọ́lá bí kò ṣe pé ìnáwó ń bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀la tọ́lọ́wọ́n bá ti fáwọn ọkùnrin ẹni fọlọ́wọ́ bá sọ wípé àrùrìjálù ọ̀wà múnà alàǹdìsáì ìmọ̀ ọ̀fà sọlọ́lọ́rù ọlọ́run ti fẹ́ rí àwọn ọkùnrin nìyí àwọn ni wọ́n jẹ́ alákòóso alábòójútó òwúlérò lórí àwọn obìnrin ìmọ̀ ọ̀fà bá àlọ́dún alábá pẹ̀lú bọ́lọ́hùn ṣe fún apá kan lájùlọ lórí apá kan ìyẹn ni wípé ọlá táwọn ọkùnrin ní lórí obìnrin ọlá kan bẹ tó ṣe pààlè túwò ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. ọ̀nà kejì tá a tún gbà lọ́lá ọlọ́run ní wọ̀bí mọ́ àǹfààkú nínú àmúwá lè hé tá a máa ná lórí obì ọbẹ̀ ìfẹ́ tó bá fẹ́ lálùjẹ́ ní ọ̀nà wo ọba níyàwó ọ̀nà wo lórí ẹ̀ ìnáwó bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó bá jọ́kọ láti di owó sàdáàkì owó fẹ́fẹ́ owó yìgì sẹ́yìn bàbá wa máa ń pè ní dáórì èèyàn náà o bí ẹ bá sàlùkáwà ní ẹ̀fọ́bìnrin yìí pé ń fún ọ ní iye báyìí tí ò padà fún mọ́ ọ̀dà alágbèrè ọ̀dà sẹ́wọ́ gbogbo àwọn tá a sàlùkáwà ní fóbi nígbà tá a fi ń túmọ̀ra wá ń jè ló tí wọ́n ní táwọn afáwa ti béèrè òun sọ fáwọn afáwa náà sọ wá ń kalẹ̀ wọ́n ń bẹ́ ń kalẹ̀ báyìí ẹ dákun má jẹ wọn ẹ jẹ àmàgbà àti sọ ni mo ti ń pọ̀ fi wọn yí pé dáwọ́rì nǹkan gbọ́ àti sọ à gbogbo ìgbà náà lẹ́ máa ń sọ àwọn àti sọ mú o ṣé àràmù ni káwọn ọdẹ sọ ni àlà tọ́lá yìí pàràmù ni èé ṣe tá a fi padà bọ yowó dànù tó sọlá tó ná lórí àwọn ìyàwó ẹ̀ gbogbo àwọn ìyàwó tó fẹ́ ṣé wọ́n mọ̀ àbíbà tó wá tayọ̀ lápẹẹrẹ nísìnyí ká sọ wípé forty thousand ń fáwọn yòókù tẹ́lẹ̀ lówó sàdáàkì gbóndì tí ó mọ̀ hàníbà wọ́n lè gbọ́ pé bíi four million lówó ti jẹ owó yẹn pọ̀. ó ti ajá nípa ti sọ àti sọ́ọ̀nẹ̀ láàmà wí ẹlòmíì ń bẹ́ẹ̀ ọmọ ti bẹ́ẹ̀ tó máa ń rújú bẹ́ẹ̀ lọ sí àti sọ́ọ̀ yẹn náà. fún kẹ̀kẹ́ wá tó. torí bẹ́ẹ̀ ká sọ̀ra ìdánwò yẹn bẹ̀rẹ̀ láti gbà tí obìnrin ti fẹ́ sọ̀ra ẹgbẹ́ mọ́lì kíyà náà la fẹ́ lò gan náà ni àrùbù nínú ẹrù ò tí ì pọ̀jù ìyẹn sì ni ó gbọ́dọ̀ lé lẹ́gbẹ̀rún mẹ́wàá bíi ṣe ń wò ẹ bá wò báyìí wá dé bá ẹgẹ owó sádà kí wọ́n lè dáhùn bọ̀dá mi ó bu ẹnfúlóòpù lè jáde wọ́n lè bá one thousand bẹ́ẹ̀ ha ó di bí ìyàwó láìlà àìlọ́lá wọ́n láwọn tún bá five hundred bí ọ̀kẹ́. ìyọ̀nbí tún bá a ti lè dáàdì. ó wo ó léwu pọ̀ sotori bẹ́ẹ̀ ìnáwó yẹn bẹ̀rẹ̀ láti bí sàdáàkì lẹ́yìn náà èèyàn náwó èèyàn wá ilé tó gbádùn fún mi èèyàn náwó èèyàn máa dáṣọ tó mẹ́rin lọ́rùn èèyàn ò tiẹ̀ dáṣọ rárá rárá ẹ̀mí ìdí lọ́dún èèyàn gbọ́dọ̀ dáṣọ fún mi èèyàn dáṣọ tó fẹ́lẹ́ wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ èyàn ọ̀dà sọ́sọ́ fẹ́lẹ́ wọ́n ní gbogbo ẹ̀ là ń ṣe bí àwa ṣe rí lókè ọ̀la nìyẹn tó èyàn ọ̀dà sọ́sọ́ fẹ́lẹ́ lásìkò ooru tọ́ba dásìkò tútù èyàn ọ̀dà ètò yóò jà sọ méjì tìkìrì ọ̀ lẹ́ẹ̀kan lọ́dún bẹ́ẹ̀ ni bákan náà oúnjẹ yóò máa bọ̀ lásìkò bẹ́ẹ̀ ni wọ́n lọ́pàá ọkọ̀ múdi wọlé tọ́lọ́hùn Wọ̀rọ̀ kúlíwálé ìbàlẹ̀ yóò fi ní máa àtàrùn wọn. Àjọ̀. Ìbàlẹ̀ bá lè mọ̀ lọ́wọ́ lẹ́gbùdà ìlànà ní àtàrà. Sàyẹ̀dì àwọn ọ̀rọ̀ bá dàrún ìrìn. Yóò fẹ́ rà á. Èyí ọ̀nà owó ti àwọn obìnrin yóò ti sọmọ náà. Wọ́n ní ká gbowó sùkúù àtọ́ báyà rẹ̀. Ah, àbá ń bẹ́ẹ̀ o ọlọ́run tó fún wa ládùúgbò màlẹ́ àbá ń bẹ́ẹ̀ ọlọ́run tó ṣe wa nínú owó tá a nẹ lọ́wọ́ nínú owó tá a nẹ lọ́wọ́ nínú owó tá a nẹ òun pé wọ́n sọ pé owó òwe owó sùkúù kì í ṣe lọ́ọ́ báyà rẹ̀ nínú ìnáwó tá a nẹ kẹnu ẹ̀jẹ̀. gbogbo àwọn ọ̀nẹ́wò yèèyàn mójútó bẹ́ẹ̀ bá tún wá mójútó tán. wọ́n bá ló délẹ̀ ìwọ́n kala sí èèyàn ní sátẹ́yìn wọ́n ti tí wọ́n sọ pé kí sẹ́bí ìlànà fẹ́ yìí ẹlòmíràn sáré mú pàkọ́ ni sálọ ni. tí wọ́n sọ pé sádàkà máa ń dín dúkìá kù ni. Ànábì sallallahu alaihi ó ní mọ́ọ́dá kọ̀ tó ti sọ̀dà kọ́ tó mi mẹ́ẹ̀lì kọ́ sẹ́lẹ̀ rí. ìsàrà lẹ́yìn ó ti wọ́n bá ló tó sí irọ́ ni àṣetáni ló gbé bíkú gbé sí wa lẹ́nu àṣeyìtọ́nù yẹ̀rìn tó gbogbo lè fàtọ̀ wọ́n lè fàṣà. àṣetáni òun ní sọ fún yín pé kẹ bá náwó ẹ bá tó jù ló ní kẹ bá sá fún. kò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí yẹn bá ti nẹ́bà yà máa pọ̀ jù. adébí sọlọ lọ́wọ́ ayọ̀ àlùfẹ́lá wọn ni kò síjọ́ kẹsílẹ̀ ọmọ àti màláìka méjì ìbílẹ̀ bá ti mọ̀ ìkan bẹ àdúrà ni wọn máa ṣe fẹẹ náwónáwó ẹnì kan bàbá rẹ wá sọ wípé náwónáwó máa ń tí ń wá a náwónáwó máa ń tó ń wá náwónáwó kì í sábà àlùbáríkà wàlúwọ́ọ̀hì àlùbáríkà ní tòótọ́ èèyàn ọ̀nẹ́kótó sí fún àti bá ń parọ́ lókun àbíkọ̀ ní ẹsìn ìtọ́jà ẹni tí ń lọ náwó kárùwà ìyẹn lè lóhun tó sì ń tó ṣùgbọ́n wọ́n ní tọ́lọ́hún ọ̀nà owó fún yàwó ọ̀nà owó fọmọ ọ̀nà owó fún bàbá ọ̀nà owó fún fámìlì. ọmọ pé alihamdulilayi wa náà lọmọ lóòótọ́ kì í ṣe pọ́pọ́ ṣùgbọ́n ó sì máa ń dọ́gbọ́n lẹ́kọ̀ọ́ yọ́ọ́ máa pọ̀ ni. so nípa bẹ́ẹ̀ àwọn ẹni tí ó rà lóṣẹ́ nínú yẹn wọ́n máa ti sàrà wọ́n lè mọ̀ ń sàtúnfẹ́ rí wàlúwàlú sẹ́kìrì ní wọ́n máa wọ́ ọlọ́run ọba láforíjì pẹ̀lú pé wọ́n máa sọ yìí pé ọlọ́run dákun foríjì wá àforíjì yìí tí wọ́n bá wá wa wọ́n wá sásìkò sàárì jámù sàhárù òun náà ni àsàárù tí wọ́n bá fẹ́ wá foríjì yẹn àsìkò sàárì ni wọ́n wá sí kí ni wọ́n pè ní àsàárù òun náà ni àwọn ìgbẹ̀yìn òru wọ́n ní wọ́n bá sìkò sàárì wá nígbà yẹn làwọn ènìyàn bá ń tọrọ àforíjì fọlọ́run nítorí wípé àkókò yẹn làsìkò táwọn èèyàn bá ń gbàgbéra púpọ̀ jù wọ́n lẹ́sà tó lọ ìgbà yẹn lóru ti máa ń dùn wọ́n yẹn àsìkò sàárì kọ́dẹ̀ lórí bàbá tó jẹun tẹ́ báyìí bàbá ní ṣe dọ́gbọ́n fẹ̀gbẹ́ lílẹ̀ àtúbọ̀bọ̀ lóòmí ayé pọ̀pọ̀lọpọ̀ wà dábàjẹ́ sàárì fẹ́ ẹlòmíì bá zùbà ẹlòmíì bá zùbà àsìkò ìgbà yẹn wọn sábà bá ń dùn púpọ̀ lójú ìgbà yẹn bẹ́ẹ̀ sì làforíjì ọlọ́run bá bẹ́ẹ̀ ta sí ìyẹn rí tọ́lá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àríwá ọ̀la ojú yí wa yí pé tó bá ti di àsìkò sàárì ìgbẹ̀yìn ìdá kẹta ìgbẹ̀yìn òru ọlọ́run ọba sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé yọ́ọ̀ máa wá béèrè pé ta ló fẹ́ pè mí o kí lóhùn ta ni ó béèrè kí n fún talẹ̀ntì wà foríjì sí foríjì ìgbà yẹn làwọn wà ń sùn ẹ̀dá kò gba àwa tá a jẹ́ alásùnmọ́ ọ̀rọ̀ sí ẹ̀dá tó ẹ̀jẹ̀ àtàkùnṣe rẹ̀ ọ́ àtúfẹ́ bọ́ bí aya mi ṣèkìtà lọ́ọ̀rù. ṣèkìtà lọ́ọ̀rù àmọ́ láìlá ìlà àwọn ọmọ láìka tó wà ó lọ́ọ̀rù ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ ìdí ọlọ́run ṣẹ̀dídá lọ́ọ̀hùn. ṣẹ̀dídá lọ́ọ̀hùn. ọlọ́run ọba jẹ́ Ọlọ́run ṣàlàyé fáwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú àwọn ọ̀tọ́ka àtàwọn áyà ìdáni ẹ̀yẹn ni pé áyà tí yóò fi mọ́ lọ́kàn. Ọlọ́run ti ṣàlàyé fún a ti gbà yí pé àníṣẹ́ gba àwọn oríṣi fẹ́mẹ̀ fẹ́mẹ̀ tọ́lọ́wọ́n bá dá láì lóko ilẹ̀ tọ́lọ́wọ́n bá dá kò jì mọ́ wa lẹ́sẹ̀ ọdọkùnrin wo tó dẹ̀rìn wa òórùn yọ lásìkò rẹ̀ ilẹ̀ rúṣú lákòókò rẹ̀. ẹ̀rí àdégbà tí afáwà ọmọ kó ọmọ òkúta wà tí wọ́n ka ọba tó wà ní ká padà fún ọba àti àlùjẹ́ndà tó ṣe pé ọ̀fẹ́ tó gbogbo sọ́mà. Àìsùn wà láàárín sàmáwà àti wà láàárín ọ̀hún ìtàkìlẹ̀ bí nàá mọ́lú. Ọ̀hún ìtàkìlẹ̀ lè mọ̀ tẹ̀fẹ̀. Ọ̀hún ìtàkìlẹ̀ lè mọ̀ tẹ̀fẹ̀. Ọ̀hún tó payọ̀ ọlọ́run. Ẹnìkan wá bí àfáwà lérè. Ẹ̀sùn ìlàmọ̀ ti àfa àwọn àgbọn ṣe ẹ̀ẹ́ ọ̀dà nígbà tó sẹ̀ jáde kòlò wá nínú àwọn àyà ìdájọ́ mọ̀ nìyẹn tí yẹn ó fi mọ ọlọ́run lọ́lọ́run ká ọlọ́run yìí lẹ́nu ọ̀sìn tọ́sí. ẹ̀sùn jù ọlọ́run máa kó jọ́nsẹ́lẹ̀ ájọ́ pẹ̀lú ibi àwọn màlàíkà láti lọ ìkíyẹn pọ́ǹpù kan kí ó sì túkà kí ó sì rọ̀ fáàyè sọ́lọ́ lágbèrè rẹ̀ ìlera rọ̀ bí ìtẹ́dọ́rẹ́ fà á. àwọn áyà téèyàn fi mọ ọlọ́run nìyẹn mo lọ kí àwọn afẹ́lẹ́ kan lọ́sẹ̀ àlà ìnáná kó ló nẹ́bà èdò wà á yóò bà ní ádámì kọ̀ọ̀lẹ́dọ́n. وبديع كان من ربي وكل إلى ربنا أعيد فيا عجبا كيف يأتي إلى أمي كيف أمي كيف يزيد أمي كيف أدعو لجاهد أم كيف يجعله لجاهد جاهد جاهد ولله في كل طريقة Wọ́bí ìfòlì ṣe ìlàhùn ayàtò. Wàlíláyé fi kò lè dá rí ìkàsí. Wàlíláyé fi kò lè dá ìkàsí. Wàbí kò lè dá sí náà tó ń ta ìjọ. Wàbí kò lè ṣe ìlàhùn ayàtò. Wọ́n ní àlá ìmẹ̀lẹ́, kò lò ní ẹ bá ìdún. Gbogbo alẹ́ la padà lọ bá bá pẹ́ títí aláìlànà kúlù náà bàìdó. wà á lápadà kú bọ́ báyà. wà á yóò bà ní ádámù ní kọ́ọ̀lìdó. wà á yóò bà ní ádámù ní kọ́ọ̀lìdó sálọ́mà níbi ádámù tó máa gbére. ọ̀bádé ọ̀rọ̀. torí ìpínlẹ̀ wọn nìyí ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn náà ni wọ́n kó lọ́nà ìlàrọ̀ tí ìhìn àìdó. gbogbo náà ẹ̀dẹ̀ sì máa padà sọ́dọ̀ ẹlẹ́dàá wọn ni. kẹ́sàn-án ẹni tí ń yakọ ọlọ́run ọba kí ni ṣe tó fi ń yakọ ọlọ́run àmúkẹ́ ìfàyà adúhólíjà ìdú abẹ́ni tí ń jiyàn kẹ́ lè jiyàn ọlọ́run ní kó ní ọ̀dọ́ ọlọ́run. ọba máa rí bẹ́ẹ̀ ni sí òru ò ti ṣéǹjì látijọ́ yìí kó ti dọ̀tán. wọ̀líláhì tí kúnlẹ̀ táàrí kàdé. ìwù tí ń yíra padà ọlọ́run ọba àlekẹ́ ọlágẹ́rẹ́ni rẹ̀ agbára rẹ̀. tẹ́sí náà fi ń ṣàyídó bákan náà gbogbo kan tó fi dákẹ́ rọ́rọ́rọ́ ẹ wo orú òkun. ìwọ náà kọ́ ní sí ìkòkò nẹ̀sí lọ wáyà náà. lẹ́yìn orí ti kíni sọ́rẹ́sì ńlá àbí ohun tí wọ́n fẹ́ tó kíni iléèwẹ̀ yìí ó gbòòlẹ̀ kó tó lè kó máa yí gbìrìgbìrì báyìí láti ṣọ́ọ̀tì títì sí i. kò ní táìmù kẹ̀kẹ́ pé yóò kó yí bí orin ó ṣe bí etí kó fi wọ́n lẹ̀ wá omi èso ti gbé tuntun bọ̀ omi ti gbé lẹ́gbẹ̀ẹ́. láàyè lè dáhàrì kàtí tí wọ́n tó yí ipò tó yíra kó. bá ṣe ẹni rẹ̀ rẹ̀ èyí tó rọ́rọ́ tó ṣe fóun rọ́rọ́ ni ẹ wo bí òun وفيكم له آية تدل على أنه الواحد مبتع àmì bẹ́ẹ̀ ti ń tọ́ka sí pé àlọ́kà ṣoṣo lọ́lọ́ torí bẹ́ẹ̀ ṣèyí dá lọ́rù ọlọ́run kan ló jẹ́ ìyẹn ní kọ́lọ́wọ́ bá ṣàlàyé fún àwọn ẹ̀dá rẹ̀ lè dàlá pẹ̀lú àwọn ọ̀tọ́ka wàl àtàwọn àyà ní pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn lódodo nínú gbogbo ayé yìí àfọlọ́hùn yẹn náà. ẹ̀rí àfáwa àìsẹ̀lẹ̀bí wọ́n nígbà tí òjíṣẹ́ ọlọ́run tí ó wà ní Madina sallallahu alaihi wasallam àwọn àfáà kẹwàá bá nínú àwọn àfáà sọ́ọ̀rù láti ṣáàpù àwọn méjì wa ni wọn nígbà tí wọn kọ́kọ́ wá rí mọdé ìyẹn ni pé tí wọn rí ìlú mọdé náà gbàrà báyìí ọkẹ náà méjèèjì wa sọ fún èkejì rẹ yìí pé ìlú tá ń wò yìí wọn èsì ìrànlẹbí ọ̀rọ̀ àgbà yẹn ìlú tá ń wò yìí ọjọ́ ìlú ànábì tó ṣe pé yọ jáde nígbẹ̀yìn ayé torí wọn ti kà síra àwọn ipa ìnẹbì bọ sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n wá wọlé tí ànẹ́bì sallallahu alaihi wasallam àròfà wọn bá nẹ́bì pẹ̀lú ròyìn tọ́lọ́hún fi ròyìn ẹ̀ wọ́n wá sọ fún ànẹ́bì pé anta Muhammad ṣé wọ̀ ni ànẹ́bì ní bẹ́ẹ̀ ni èmi ni wọ́n bá tún béèrè sí pé anta Ahmed ṣé wọ́n náà lè tún jẹ́ Ahmed ànẹ́bì ní bẹ́ẹ̀ ni èmi ni àwọn méjì bá tọ́ tọ́ da abẹ́ ẹ léèrè nípa ìjẹ́rìí kan tọ́ba jáde kó fún wa nírò àgbọ̀ngbọ̀n àbígbà olódodo ẹ̀rí wọ́n lè jọ lọ́wọ́ wa ọwọ́ aṣọ ìfẹ́ ọyẹ ìbéèrè kan náà wọ́n níbẹ̀ ni wọ́n tá àbí ọ ni pé fún wa nírò ẹ̀rí tó tóbi jù tó wà nínú ìrọ̀ ọlọ́run jámọ̀ wọ́n ní bọ́lá òun ti sáyà táǹkà yìí kalẹ̀ ní Ọlọ́run ní ṣẹ̀hídá lọ́rùn. Ọlọ́run ọba ó jẹ́rìí. Wípé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lọ́dọ̀ àfọlọ́run ọba náà. Kódà àwọn màláíkà náà jẹ́rìí bẹ́ẹ̀. Ẹ ìyẹn ni kí àwọn màláíkà náà fìdí ẹ̀ múlẹ̀. Bọ́lọ̀hún nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo bákan náà àwọn olùmọ̀ àwọn náà jẹ́rìí pé ọ̀sẹ́ni tọ́lẹ́tọ̀ tí jọ́sìn lóńdó àfọlọ́wọn ọba àwọn ò lólé ilmi àwọn onímọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run làgbà fá o fẹ́nìkan bá lóun jó ní mímọ̀ tó bá lóun já ànẹ́bí lọ tó ti bẹ̀rẹ̀ sọ fún sọ o lòun nímọ̀ ìmọ̀ mélòó ládámọ̀ ní mímọ̀ tó ń ní wọ́n ní kálọ̀ bá rọ́lá àdẹ́rẹ́ àdámọ́ lòún wí. Ah! ìsọkúsọ ni o àwọn tó di olùmọ̀ àkọ́kọ́ òun làwọn àjẹbí ọlọ́run lẹ́yìn náà làwọn tó nígbàgbọ́ lòdòdò láwọn àfa àtàwọn àdẹ mọ ilé yìí ń sàlàyé ọlá tí ń jẹ fáwọn àfa àwọn àfa ìfẹ́ ni yẹ̀yẹ́ o. àfa kí ọ àfa àtọ bá dúró déédéé dáadáa lẹ́yìn ẹ bá tẹ ọ ń tọ̀ wọn ò ní kó láyé tó ti kàwé. ìbùnà àtàkì ràkìmọ̀kùlọ́ wọ́n ní sẹ́yìn ẹ̀rín àwọn olùmọ̀ ìwọ bẹ́ẹ̀ o ẹni ọba báyìí máa mú un wọn jẹ báyìí yóò kú ìṣesí ara òun ni kí gbogbo ẹni yóò tó bá ń tàbùkù àwọn olùmọ̀ tó dúró déédéé yóò kẹ̀lẹ́ yóò yẹ pẹ́rẹ́ kó tó láyé. túmọ̀ ẹ̀rí. lẹ́yìn tí ọlọ́run màláíkà àwọn olùmọ̀. asálàmọ́lé ni wọ́n àwọn onímọ̀ tó ṣe yí pé mo dúró déédéé wọn ò parọ́ fáwọn èèyàn wọn ò ṣe kéèkì. láàzí zol hakim gbogbo wọn gbà yìí pé ọ̀sẹ́ni tọ́lẹ̀ tọ́jú lọ́sọ̀dọ́dọ́ àyàfi ọlọ́run ọba tó ń jẹ́ olùborí yẹn ni kó tó ti bẹ̀rẹ̀ yẹn ó tún mú wa. ẹ ọmọ olùborí tí múlìkì yìí nínú ọlá rẹ̀ ó tún wá jẹ́ aláṣepé iṣẹ́ nínú iṣẹ́ rẹ̀ àgùnbá ìṣàlọ́ tí a tún fi máa pàdé nígbà tó bá di ní ọ̀la ọpẹ́ wa díẹ̀ ọ̀ya àwọn elétò àwọn jẹ̀mẹ́rin àwa ti dé tipẹ́ yé kí aago méjì ọjọ́ aago méjì ọjọ́. ṣùgbọ́n náà